the golden Room youtube channel mo kí gbogbo ẹ̀yin àgbàlagbà mo kí yín lọ́kùnrin lóbìnrin o mo kí yín pàápàá jùlọ mo kí gbogbo ẹ̀yin olóore mi bẹ́ẹ̀ mi ẹ̀yin ọláàánú mi ní uk ní o sierra leone ní o benin ní o nàìjíríà ní o ìlíkìlú tá a bá ti wà tẹ́ ń gbóhùn mi mo kí yín àsìgbà bí mo kí gbogbo ẹ̀yin tí ẹ máa ń pè wá tẹ máa ń wá sábò wa tẹ máa ń fún wa lówó lọ́tún tẹ́ ń fún wa lẹ́bùn lósì nǹkan ò ní ṣe yín lágbára ẹ̀yin gan ò ní rówó tì ẹ̀mí wọ́ láti nǹkan ò ní ṣe yín bẹ́ẹ̀ ṣe máa ṣe yóò máa jẹ́ fún ibi iná yóò sì máa là bí oòrùn tọ́ mo sì fẹ́ gba bí mo bá ń sọ fún gbogbo ẹ̀yin ọmọ ẹgbẹ́ golden room ẹ̀yin ẹ̀yin ẹ̀yin olóore ẹ̀yin aláàánú ti golden room wípé ọjọ́ Sunday tó jẹ́ ọjọ́ karùn-ún oṣù kọkànlá ní ọjọ́ ìbí prophet àpáta àgbànìkùn bẹ́ẹ̀ ni ọjọ́ sunday yìí ni ọjọ́ ìbí mi torí pé tí wọn bá bí mi tíya tó tẹ̀jẹ̀ lé mi lórí tó bá bí mi sáyé àwọn àǹfààní tí ẹ̀ ń jẹ lára mi yìí ẹ̀ kúkú lè jẹ ṣùgbọ́n torí pé mo jẹ́ nìkan tọ́lọ́run bí mi sáyé fún ìdí pàtàkì kan ni mo ṣe wá sí lórí ilẹ̀ àlàyé yìí àṣìdúpẹ́ pé àwòsàn kún mọ́ ìyá lọ́wọ́ so a dẹ̀ ṣe àjọyọ̀ ẹ̀ a fẹ́ ṣe a fẹ́ celebrate ẹ̀ bẹ́ẹ̀ ni nítorí èyí tá a bá rẹ́ni tí inú ẹ̀ dùn sí wa tó fẹ́ ṣe wá lóore tó fẹ́ fowó ránṣẹ́ sí wa bẹ́ẹ̀ ni tẹ fẹ́ fi ẹ̀mí ìmoore hàn tẹ fẹ́ bá wa celebrate ọjọ́ ìbí prophet àpáta àgbáníkùn tẹ fẹ́ fowó ránṣẹ́ sí wa tẹ fẹ́ fi ẹ̀bùn ọjọ́ ìbí ránṣẹ́ sí wa orí báǹkì wa nílé UBA la máa ń lò twenty one twenty six twenty four twenty five thirty seven lẹ́ẹ̀kan sí twenty one twenty six twenty four twenty five thirty seven bẹ́ẹ̀ ni ẹ̀rí Karim Sunday Christian bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ẹ rí Karim Sunday Christian níbẹ̀ èmi ni èmi ni mo ní UBA yẹn àti pé ẹ̀yin tẹ́ wà ní Benin Republic bẹ́ẹ̀ ni ẹ̀yin tẹ́ wà ní Benin Republic tẹ́ fẹ́ fẹ̀mí ìmọ̀re hàn sí mi torí pé mo fẹ́ ṣe ọjọ́ ìbí mi mobile money mi lélẹ́yìí ẹ̀yin tẹ́ wà ní Malabo Congo France bẹ́ẹ̀ ni mobile money mi lélẹ́yìí ẹ rí sekankata douze trente-trois trande ẹ̀rẹ́ ló kò sùn sọ́fíà lórí ẹ̀ bẹ́ẹ̀ ni ọlọ́mọbọ̀ ní fi wá lọ́jọ́ òní tiwa tọ́ ẹ jẹ́ kí n wá sórí ètò tọjọ́ tòní ewé yìí là ń pè ní ewé àbámọ́dá bẹ́ẹ̀ ni àbámọ́dá kan ò ní dá tiẹ̀ kó máa ṣe ẹ sì rí pé ọdún ń lọ bẹ́ẹ̀ ni ọdún ọdún àti súnmọ́ ọdún a sì nílò owó àṣírí gbọ́dọ̀ bò àṣírí gbọ́dọ̀ ṣe kí ni o àṣírí gbọ́dọ̀ bò tó kí la fẹ́ ṣe ẹ bá mi wo ewé yìí ewé àbámọ́dá yìí ẹ bá mi wá èyí tí kòkòrò ò jẹ hmm, hmm. èyí tí kòkòrò ò jẹ ẹ bá mi wá Eh, méje fún obìnrin ẹ bá mi wá mẹ́sàn fún ọkùnrin hmm, ẹ bá mi lọ wá ewé awóyọyọ bẹ́ẹ̀ ni ẹ gbọ́ ẹ ń pè pé ewé awóyọyọ méjèèjì ẹ bá mi wá ewé méjèèjì yìí ẹ bá mi wá ewé àjẹ eh, àbámọ́dá nine fún ọkùnrin seven fún obìnrin ewé awóyọyọ ẹ bá mi lo àwọn ewé yìí pọ̀ dáadáa ẹ ti lọ́pọ̀ hmm, hmm, kò ní ẹ má fa ta sí o kò sí iyọ̀ ńbẹ o ẹ bá mi fa sọ́tọ̀ ẹ ti lọ ẹ bá mi lọ wẹ́wẹ́ ẹyin àgíríkì mẹ́rin ẹyin àgíríkì mẹ́rin ẹ ti bá mi rẹ́ ẹyin àgíríkì mẹ́rin ó yẹ bá mi wá abọ́ kan ẹ bá mi fọ́ ẹyin yìí ẹyin àgíríkì mẹ́rin yẹn bá mi fọ́ sínú abọ́ yìí ewé àbámọ̀dá tẹ lọ yìí àti ewé awúyọyọ ẹ bá mi dálé lórí ó yẹ epo pọ̀ ẹ ti po ẹ bá mi wá láìlọ́n tí àwọn ìyá wa fi máa ń di gàrí ta tó jẹ́ white láìlọ́n tó fi máa ń di gàrí fifty fifty náà táwọn ẹ bá mi rọ bá mi rọ ẹyin tẹ pò mọ́ ewé yìí ẹ bá mi rọ sínú nylon ẹ bá ń ta ní kókó ẹ bomi sínú kẹ́ẹ̀tù kan tàbí sínú pọ́ọ̀tù kan ó yá ẹjú kíní ìsì ẹ gbé kaná ẹ fílẹ̀ kó jiná kó wó dáadáa kó jiná á wá dàbí mọ́ínmọ́ín bẹ́ẹ̀ ni á wá dàbí mọ́ínmọ́ín á lè bí mọ́ínmọ́ín lẹ́yìn tó bá jiná tán ẹ bá mi bó nylon kúrò lára ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ bá ti bó nylon kúrò lára ẹ̀ tán ó yá ẹ bá mi gbé sórí nǹkan kó tutù tó bá tutù ẹ gbé sọ́wọ́ tẹ bá gbé sọ́wọ́ ẹ bá máa wí pé àbámọ́dá kan kì í dá tiẹ̀ kó má ṣe o mo dàbọ̀ owó ńláńlá lónìí o àwo yọyọ lóní kọ́ mọ́ra ayé kọ́ máa wó yọyọ kọ́ fowó ńláńlá fi wó yọyọ tìmí kí eré tèmi ṣe nínú ayé kí àṣírí mi bò kí n rówó ná kí n rówó lò ẹ ṣàdúrà sí ẹ bá mi máa bù jẹ ẹ bá mi jẹ tán ẹ bá mi wọ ọtí gíláàsì funfun díẹ̀ kan ẹ bá mu lé lórí bẹ́ẹ̀ ni ọjọ́ kẹta ẹ gbowó bẹ́ẹ̀ ni ẹ gbowó ẹ gbowó gidi so prophet Apata àgbà nìkan náà ni ẹ dẹ̀ try kẹ́ share kẹ́ dẹ̀ like kẹ́ dẹ̀ subscribe fún yín tẹ́ fẹ́ pè mí tẹ́ fẹ́ bè mí níṣẹ́ kàbí ẹ fẹ́ béèrè nǹkan kan ẹ whatsapp sí zero seven zero six four two nine four four seven four látọwọ́ prophet àpáta agbanikunni ẹ gbìyànjú kẹ́ subscribe kẹ́ like kẹ́ share ẹ ṣeun.